wọn ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ alhamdulilayi wasalatu wasalam ala rasulil karim àkọ́kọ́ òun náà ni hezbollah hakli ìdáàbòbò làákàyè ọmọ ẹ̀dẹ́ èèyàn nínú àwọn tó ṣe pàtàkì jù tọ́mọ ẹ̀dẹ́ èèyàn kò bọ̀rọ̀ mọ́ ni ìjẹ́ èèyàn táwọn sọ pé èèyàn lẹ́nu lágbájá ìntàfi ròyìn rẹ̀ lákàyè ẹjẹ́ kan nínú ẹ̀ kódà ó lè má jẹ́ pé ojú ẹ̀ láti ròyìn ẹ̀ ó lè má jẹ́ wípé ẹnu rẹ̀ láti ròyìn ẹ̀ torí pé ìyẹn lè lójú kó má fi ríran ìyẹn lè lẹ́nu kó má fi sọ̀rọ̀ àmọ́ ń tá a wò wípé ó ṣe pàtàkì jùlọ lára ọmọ ẹ̀dẹ́ èèyàn tí ó jẹ́ kí gbogbo àwọn nǹkan tó kù lára rẹ̀ kó wúlò fún òun náà ní kí ni àtùlù làákàyè ọmọ èèyàn the intellect làákàyè ọmọ èdè èèyàn làákàyè ni ó jẹ́ kí ojú ta ní kó wúlò fún wa làákàyè ni ó jẹ́ kí imú ta ní kó wúlò làákàyè ni ó jẹ́ kí ẹnu kó jẹ́ kí ni kó wúlò fẹ́ga ìyẹn ní oníjẹ́ kó máa sọ̀sọ́ kú sọ kó máa wíwí kú wí ibi tó yẹ kó sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ ń bẹ̀ ibi tó yẹ kó ti dákẹ́ kó máa rojọ́ kí ni ó máa tọ́ náà tí ó ṣe atọ́kọ̀ ojú ọ̀nà fún òun náà ní kí ni àkìlúwù làákàyè rẹ̀ ìbáàdàlá eléyìí tọ́lọ́ bá dìkẹ́ lọ́tọ́ pé wàlàkọ́dí kàrámúnà bà ní ádámà ọlọ́ni ẹ̀rí àwọn ọlọ́run a ti ṣe àpọ́nlé fọmọ ẹ̀dẹ́ yẹn o wà àmẹ́lá òǹfì báàrì wal bahar a gbé wọn rìn lórí ilẹ̀ bẹ́ẹ̀ là ń gbé wọn rìn lórí omi orí ilẹ̀ táà ń jẹ́ káwọn ẹ̀dẹ́ yẹn rìn wọ́n ń ṣe mọ́tò tí wọ́n fi ń rìn kí ni wọ́n fi ń ṣe làákàyè wọn ọmọ ẹ̀dẹ́ yà ń rìn lórí omi kí ni wọ́n fi rìn lórí omi àwọn ojú omi ńláńlá kí ló jẹ́ kí lè yí rọrùn látara làákà ìwọ̀n ni ọlọ́niwà ọ̀zàkínà òmìnà tọ̀jìbá àwa pèsè àwọn nǹkan tó mọ́ fún wọn nínú àwọn àrídìkì wọn wọ́n fàdọ́nà òmà alákẹ̀sírì mímọ ọ̀làkìnà tẹ̀síìlà àwa gbé ọlá fún ọmọ ẹ̀dẹ́ èèyàn lórí àwọn míì nínú àwọn ẹ̀dá tá ọlọ́run ni a gbé ọlá fún ọmọ ẹ̀dẹ́ yẹn àwọn apá kan náà àbá sọ pé ọlá tó lọ́wọ́ bá yìí ti láti gbé fún ọmọ ẹ̀dẹ́ yẹn anthony akli látara kí ni látara làákàyè rẹ̀ ni làákàyè ló jẹ́ kí a ṣe kí ni ká gbé ọlá fún ọmọ ẹ̀dẹ́ yẹn tó gbé làákàyè yìí gan ní ìmọ̀tún ní ní àmìlá ìdẹ̀kùndẹ̀rẹ̀ ọlọ́run ni tó máa ń fún èèyàn bó bá ṣe wù kẹ́yìn ìfọyẹ̀ṣà bó bá ṣe wù bó bá ṣe fẹ́ ó ń bẹnu ẹlòmíì tó ṣe wípé bó ṣe jẹ́ èèyàn tó làákàyè pápamọ́ fún ẹni pé làákàyè parẹ́ fún irú èèyàn báyìí àwọn èèyàn máa dà wọ́n pè ní orúkọ oríṣiríṣi inú kan sọ wípé ọ̀dẹ̀ ni àti máa sọ wípé wèrè ni pẹ̀lú wọ́n ní ágànnà ń dààmú rẹ̀ àti oríṣiríṣi àwọn náà ti ṣe kí ni a nílò èdè tó máa ń torí pẹ́ni náà ṣe kí ni kò dúró níbi tó dúró támtám ìyẹn náà bá ní kí lọ sọ pé àwọn tábájúkú làákà yìí fún a fún wọn nínú oore ìdẹ̀kùn nira tá a máa fún èèyàn àwọn ìwà àtẹ́kùn mi kó lè máa sàn tó mọ́ a máa fún yín nínú àwọn apá kankan tẹ́ ń béèrè fún tí wọn náà bá wúrẹ̀ dáadáa ọlọ́ọ̀bá adéṣọlá ṣorí fún ẹ bó tilẹ̀ jẹ́ pé gbogbo tó ń wá láyé kọ́ ló tẹ̀ ẹ́ lọ́wọ́ ní òde possible kìí ṣe pé gbogbo dẹ́dà wá láyé ni ó ṣe kíni ni ó tó lọ́wọ́ kò possible àmọ́ nínú gbogbo dẹ́dà ń béèrè ọlọ́run bá ní kí ọlá jogún ọ̀pọ̀lọpọ̀ fún nínú ẹ̀ ọlọ́run wa ń ta òjò ní àmàtàláyé làtòtúwà bẹ́ẹ̀ bá wá ní kí ẹ máa ṣe òǹkà ìdẹ̀kùndẹ̀rọ ọlọ́run tó ṣe fún yín ẹ̀ kàá tán ẹ̀ lè ṣe kí ni ẹ̀ lè kà á tán eléyìí ní tọ́lọ́mọba àdékíọ́lá tó bá wa sọ nínú súrọ́tù Ibrahim àyà 34 súrọ́tù Ibrahim àyà 34 tọ́lọ́mọba súrọ́tù Fatri ọlọ́mọba àdékíọ́lá rán wa létí àwọn ìjẹra yìí ọlọ́ni yá ayúwà náà fún pẹ̀lú ọmọ ẹ̀dẹ́yàn òkúrù ní àmàdàláyé àlékòm ẹ rántí àwọn ìdẹ̀kùn àánú tọ́lọ́mọba àdékíọ́lá ṣe fún yín ẹ rántí àwọn ọlọ́kan òjọ̀kan àwọn ìjẹkùn tọ́nà bá ní pẹ́lá ṣe fún yín almin khalikin gẹ́yìrùlá ǹjẹ́ ní ọba mi ní ìdẹ̀yìn ọ̀nà ọba yìí yẹn tí kò kòmìnà sàmà ìwà hàt tó lè pọ́n pèsè fún yín láti sánmà àti ilẹ̀ la ilaha illa huwa fa anna tufakun kò sọ́ba kan tó tó jọ́sìn fún nídẹ̀yìn ọ̀nà ìwà tẹ́ mọ̀ báyìí fa anna tufakun kí tábà lọ́wọ́ ní alukur'an ọlọ́run bá àlejò ọlá ó da làákàyè pè ní àìmọye àìmọye orúkọ àwọn tó ní làákàyè ọlọ́run àfìròyìn oríṣiríṣi àṣekíni àfìròyìn wọn nínú ìròyìn tọ́lọ́run bá àlejò ọlá tó fi ròyìn àwọn tó ní làákàyè ọlọ́run àní ulul albab àwọn onílàákàyè tó mú ọlọ́ni wàmáyà zakaru illa ulul albab àwọn nǹkan tá kàkálẹ̀ yìí kò sáwọn tí ó ronú ń pa rẹ̀ àwọn tó ṣe kí ni àwọn tí wọ́n ní làákàyè àìní ọlọ́run lo olùnúhà àwọn tí wọ́n nímọ̀ tó dógóńgó ọlọ́run iná fi dhalika nínú àwọn nǹkan tá a sọ kalẹ̀ yìí o àmì ọlọ́run bẹ nínú ẹ̀ fáwọn ni àwọn tí wọ́n ní ìmọ̀ tó dé ògóńgó bákan náà ọlọ́run bá lo náà. àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n máa ń ronú tí wọ́n máa ń ronú nípa àmì ọlọ́run tí wọ́n máa ń ronú nípa dídá ọlọ́run tó dá kódà nínú àwọn nǹkan tó ṣì ń lé mọ̀ ọlọ́run bá pẹ̀lú àtúntò táǹpẹ̀ ní almutawasimuna almutawasimuna ọlọ́run bá pẹ̀lú àtúntò ilé ọlọ́run iná fi dálí kẹlẹ̀ àyàtín lílmutawasimin lílmutawasimin ìgbà tí wọ́n wo preparation mo ṣe ìpèdáàbò fún kínní olùwò alukur'an mo bá tẹ́lẹ̀ mi pàdé wàláì mo rí for the first time nínú alukur'an. so ọlọ́run tó lo kẹ́lìmọ̀ alimutawasimuna nínú alukur'an àwọn alimutawasimuna láti lọ́wọ́ wọ́n túmọ̀ alimutafarisuna àwọn tó ṣe pé wọ́n ní kìràkà tó pé wọ́n ní ìmọ̀ tó jíjò wọ́n ní làákàyè tó mú kéré kéré. Allahu akbar bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà bá ní kílá ṣe rí ẹ̀ẹ́ka lánàá wàá ka ń jẹta tó bá tún débẹ̀ lẹ́yìn wàá tún bá nǹkan míì tuntun nínú ẹ̀bí pé à kí ọlọ́run tún sọ lé ìkalẹ̀ sínú alukur'ani tọ́lọ́ bá ní kí ọlá a lo àìmọye àìmọye àdàpé orúkọ fún kí ni àwọn oní làákàyè nínú alukur'ani ìbádàlá ọlọ́run ní kí ọlá jẹ́ òye wa ìyàtọ̀ tó ń bẹ láàrin àwọn ọmọ èèyàn àti àwọn ẹranko òun náà ní kí ni làákàyè báwa ṣe lójú àwọn ẹranko náà lójú báwa ṣe nímú tá a fi ń mí àwọn ẹranko náà nímú báwa ṣe létí àwọn náà létí báwa ṣe lẹ́nu àwọn ẹranko náà lẹ́nu nǹkan yẹn kan náà ló pa sóko fún wa ni wọ́n pàdánù rẹ̀ kí ni làákìlò làákàyè yẹn ló pàtàkì bá rí yẹn tó wá ń bí eku jákujáku ní àhà ṣẹ́ran kò ní ẹ̀yìn ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n ti gba làákà tó ní làákà ìní tẹ́bá láwọn èèyàn tó bá ń ṣe wọ́n wọn náà tó bá ń ṣe pátípátí ìgbà táwọn èèyàn bá fẹ́ bu wọn wà ní ah, ṣé wò tiẹ̀ wá ní làákà ìní abẹ́ran kò ní ẹ̀yìn ìtumọ̀ ẹ̀ ní wọ́n ti yọ làákà ìkú wọ́n mọ̀ pé ẹranko ni ò ṣe kí ni ni ò ní làákà náà kó yẹ kí lẹ́yìn kó ṣe kí ni kó ṣe làákà ì ọlọ́ni nínú sóràtò àǹfààní 22 ọlọ́ni iná ṣàrùbà dàwà ẹ̀ńdàláì ọlọ́ni ẹ̀ẹ̀rí àwọn ẹ̀dá dáadáa ń fọwọ́ délẹ̀ tí wọ́n rìn lórí ilẹ̀ èyí tó fi ń burú jù nínú wa níwájú ọlọ́run àsomọ̀ olóòlà àwọn tó ṣe pé ó di alibókùn tó ṣe pé wọ́n lè fẹnu sọ̀rọ̀ alẹ́dínà láyà kìlúùn àwọn tó ṣe pé wọ́n ṣe kí ni wọ́n ní làákàì ẹni ká lọ́wọ́ suratul A'raf suratul A'raf jẹ́ súra ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́ni walaqad zara'na li jahannama kathiran minal jinni wal ins ọlọ́ni ẹ̀rí àti paléṣe tè fún jahannama àwọn ọmọ ẹ̀dẹ́ tí wọ́n ní jọ́sìn fọlọ́run ọlọ́run ní a ti pa wọ́n létè kalẹ̀ fún iná jahannama làwọn kò lówó ní láyẹ̀ kọ̀ọ̀hún ìdí ẹ̀ ni wípé wọ́n ní ọkàn tó ṣe wípé ó yẹ kí wọ́n fi ronú wọn àfi ronú láyẹ̀ kọ̀ọ̀hún nàbí hà wọn àfi ọkàn náà wọn àfi ronú wọ́n làwọn àyónú láyé tìrú nàbí hà wọ́n lójú tó ṣe pé wọn àfi ríran nítorí ẹ̀ tán rí nípa ọ̀rọ̀ ọlọ́run wọ́n làwọn àdánù láyẹ̀ tìmọ̀ àrùn nàbí hà bẹ́ẹ̀ ni wọ́n létí wọn àfi gbọ́ òkodoro ọ̀rọ̀ ọlọ́run ọlọ́wọ́n ní àwọn tá à ń sọ yìí ùlẹ́rì kàtàlì àgàn àwọn ẹni wọ̀nyí wọ́n dà gẹ́gẹ́ bí ẹranko. bal um adallu ulaika humul ghafilun ọlọ́ni kódà wọ́n tún nù wọ́n tún kò ẹranko lọ torí wípé agọ̀ ni wọ́n. ẹni tó bá kọ̀ tí ò tẹ̀lé tọ́lọ́ tí ò jọ́sìn fọ́lọ́ ó létí kò kàn fi gbọ́rọ̀ ni ó lójú kò fi ríran ni ó lọ́kàn kò fi ronú ọlọ́run irú èèyàn báyìí tẹ̀lé àyàn ó dà ẹranko just like an animal bí ẹranko láti irú èèyàn bẹ́ẹ̀ láti kí ni láti irú tó yàtọ̀ tó ń bẹ láàrin ọmọ ẹ̀dẹ́ èèyàn àti ẹranko òun náà ni kí ni làákàyè bí wọn bá ti wá lu làákàyè fi ṣe kí ni fi wé ẹranko bẹ́ẹ̀ ni nínú làákàyè ẹgbẹ́ yóò bá gbà wọ́n á ní ó kàn gbọ́n ni àmọ́ kò ṣe kí ni kò lóye èèyàn lè gbọ́n kó má lóye alẹ́hìkmà òun náà ni kéèyàn gbé nǹkan tó yẹ kó gbé báyè tó yẹ kó gbé sí lásìkò tó yẹ kó gbé síbẹ̀ eléyìí àlàyé táwọn afọ àti ẹgbẹ́ alẹ́hìkmà kéèyàn gbé nǹkan síbi tó yẹ kó gbé sí lásìkò tó yẹ kó gbé síbẹ̀ kó má tà díẹ̀ rárá sọlọ́run bá nìjọba sọ̀rọ̀ fún wa nípa hikma nínú súratul bákọ́rà yẹnu súra ẹlẹ́ẹ̀kejì àyà two hundred and sixty nine àwọn onígbé àṣemísẹ́kì má máa dárúkọ àwọn súra táyà yẹni tá à ń sọ fún wa gbajúgbàlá ní orí náà nìyẹn a ní pé táwọn ọmọ yẹn tí wọ́n kàn ní wípé kọ́lá là kọ́lá rọ̀sùn ọlọ́run sọ pé àwọn ti sọ pé bẹ́ẹ̀ ni torí pé ìtọ́nà bá fi darí àwa mùsùlùmí náà nìyẹn kí lọ́lọ́run sọ kí lànà fi sọ gbogbo àfáà ó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ farabalẹ̀ máa tẹ́tí gbọ́n tó sọ látàrí kí ni kí lọ́lọ́run sọ kí lànà bí sọ. yẹn ní túmọ̀ sí pé yóò máa fi làákàyè yóò máa fi ọpọlọ yóò máa fi ṣe yóò máa fi ṣeré. ọlọ́ni yóò tilẹ̀ hikmata man yasha wa ma yóò tilẹ̀ hikmata faqad utiya khayran kathir wa ma yadhakkar illa ulul albab. ọlọ́ni yóò tilẹ̀ hikmata man yasha àwọn ọlọ́run a máa ń jogún òye fẹ́ni tó bá wù wá wọ́n mọ̀ yóò tàbí hikma ẹnikẹ́ni tàbí wá fún ní òye fàkọ̀dé ó ti àkọ́ ìrà ìkẹsí rọ̀ àti fún ní orí ńláńlá orí tó pọ̀ wọ́n máa yà dákàrú ìlà olú àlùbá kò wá sẹ́ni tí ó máa ronú nípò òye tá à ń sọ àtọ̀ oníkíni onílàákàyè tó gbẹ́ tó bá nílàákàyè wọ́n ń lóye tó fún àti pé ṣé ta'alluq bayna al-'aql wal-hikma ìbáṣepọ̀ ń bẹ láàrin táǹpẹ̀ ní oyi àti kíni àti làákà ìkírá àdàlá ọlọ́run bá ọlá ṣe wá lójú kòkòrò ó dẹ̀ pè wá lákìyèsí ká ló làákà ìwà nínú alukoran kí ló fẹ́ ká fi làákà ìtaníkálò ń ṣe ó fẹ́ ká fi ronú nípa àwọn dídá tọ́lọ́run bá àlekè ọlá dá ó lè bá àgbé wa dépò dáadáa tá a fẹ́ ká dé làákà ìwà ọlọ́run bá ọlá àwọn àmì òun ọlọ́run eléyìí ó fàtó pé tá a bá lọ wọnú súràtù alì ìmọ̀ràn tó ń ṣe súra ẹlẹ́ẹ̀kẹta àyà one hundred ninety lórí one hundred ninety one ọlọ́run bá dìkẹ́ lá ní inna fi khalqi samawati wal ard wa ikhtilafi layli wan nahari la ayati li ulil albab الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطل سبحانك فقنا عذاب النار ọlọ́run ní ẹ̀rí ẹ̀nà fi kọ́ǹtì samawati wal ard nínú dídá sọ́mà dáadáa àti ilẹ̀ dáadáa wàtíláàbì lẹ́yìn wà nàá àti ìmá pàrọ̀ sọ́mọ̀rù ìmá pàrọ̀ orúkọ sàn là àyàtìn àmì ọlọ́run bẹ́ẹ̀ lè ulul albab fáwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n níròrú tó jinlẹ̀ tí wọ́n ń ṣe làákàyè àwọn wo ni alladhina yadhkuruna Allaha àwọn tí wọ́n rántí ọlọ́wọ́n ọba wọn qiyaman lórí ìdúró wa qu'udan lórí ìjòkólẹ̀ wa ala junubihim nígbà tí wọ́n bá rọ̀gbọ̀kú wa yatafakkaruna fi khalqis samawati wal ard wọ́n wà máa ṣe kí ni wọ́n máa ṣe ronú nípa bọ́lọ́wọ́n bá lékè ọlá ṣe dá sánmà bó ṣe dá ilẹ̀ tó ronú nípa àmì ọlọ́run yìí wọ́n mọ̀ gbọ́dọ̀ bá náà máa fọlẹ́ ta àgàbọ̀ sí i ìrọlọ́wọ́n bá wa gbogbo àwọn nǹkan tó dá yìí òun ò dá wọn lásán subhanaka fatina azaban nar títóbi ìrẹ ọlọ́run sọ wa kúrò níbi ìyá náà rẹ àwọn àfáàní tafakkaru fi khalqillah wala tatafakkaru bi zaatillah ronú nípa àwọn àmì ọlọ́run má ronú nípa ọlọ́run gangan pàápàá fún ẹ torí pé ó ju làákàyè ẹ lọ àmọ́ tó bá ti ń wo àwọn àmì ọlọ́run tó dá wàá mọ̀ ṣe kí ni wà á lè máa ronú kódà náà sọ pé wà fí àǹfóṣì fún àfàlà tòbìsì rúùn kódà kẹwòye sí bá a ṣe dára yín náà nínú bá a ṣe dá yín eléyìí gan tó fún un nílàáká èèyàn kẹwù bọ́lá ọba àlejò láyé ṣe kí ni bó ṣe dá yín ó gbójú títí ẹ kó gbé sí ó gbẹnu títí ẹ kó wà wọn náà ti ẹ imagine kọ́nà kan gbé ẹnu ẹ yẹ ó kàn gbé síbi ìdí ẹ

ọlọ́ọ̀bà ní kìlá ní alukur'an ó ń pè wá sákìyèsí lórí kíni ká máa ronú nípa àwọn àmì òun ọlọ́run bí yẹn bá ṣe wá lè ronú sí nípa àmì ọlọ́run bẹ́ẹ̀ ló ti lè ṣe kíni yóò ti lè jẹ́rú re pẹ̀lú ọba tó dáa ẹlòmí ò ní ronú nípa ọlọ́run rárá bó ṣe lè kó kéré ma kó kàn fi rojọ́ kó wọ́n rojọ́ láàárọ̀ dálẹ́ kó sáwàdà kó kẹfẹ̀ yìí ò ti tán kán pèrún kò lọ kírun ó kàn sí gbogbo ẹjọ́ tó ń kàn ń ro ẹjọ́ yóò sì láǹfààní kankan tí ó ṣe fún ẹ. ronú nípa ọlọ́run ronú nípa àwọn àmì ọlọ́run ọba dẹ́dà kó lè bá ṣe kí ni kó lè bá tara rẹ̀ kó lè bá fi mọ ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run ọba ọlá tó ń lo súrátù nìsá àyà eighty two ọ̀rọ̀ ní àfàláyà tàdàbàrú na kùránà ṣé wọn a ronú nípa àlùkùránì àwọ̀ ọlọ́run ni wàláwùkánà mí ní àìndè tó ṣe wípé ìbáṣepé àlùkùránì yìí ọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run ló ti wá lọ́wọ́ jẹ́dú bí i ìpìlá fàǹkẹ̀sí rọ̀ ẹ̀ bá rí ọ̀pọ̀lọpọ̀ ìyapa ẹnu lórí kùránì lásán kàfọ́ kẹrù ronú ń pẹ̀ àwọn oníòronú àwọn tó ní làákàyè ìbáàdàlà nígbà tó fún wa òun náà ni wípé àbínú mú dáadáa tó lọ́wọ́ bá ní kí láṣepọ̀ làákàyè ó ṣe kí ni ó ṣe pàtàkì làákàyè yìí ṣe pàtàkì gan-an débi wípé a bọ́dọ̀ jẹ́ kí nǹkan kan ó ṣe kí ni kó rọlù làákàyè náà ìbádàlá ẹ ti ká wo àwọn ahamiyatul act wa man kanat islam pàtàkì làákàyè pàtàkì làákàyè àti kò nínú ẹ̀sìn àkọ́kọ́ ó bọ̀ yí wípé ọlọ́run bá ní kí ọlá jáàlá al'aqlu manatu taklif jáàlá al'aqlu manatu taklif in tá a ti ṣe akọ̀nà òfin ẹ̀sìn ìwọ̀ ẹ̀sìn lórí èèyàn agbélàáká ìsíbẹ̀ ìyẹn ni pé àwọn nǹkan tá a payé láti lórí ọ̀rọ̀ ẹ̀sìn ta ní kẹ́ ẹ ṣe àwọn wàjibáàtù dín àwọn ojúṣe yín nípa ọ̀rọ̀ ẹ̀sìn asọ́mọ́ kini asọ́mọ́ làákà ètò ń bẹ lára yín tí ò bá ti sí làákà yín bẹ̀ mọ́ ojúṣe ẹ̀sìn ẹ̀ ṣe kíni yóò bọ́ lẹ́mìíyàn yẹn ni pé a ní kẹsẹ̀ fẹ́yàn lónìí wọn gbà tí ò bá sí làákà ìpẹ̀lú rẹ̀ lórí kíni lórí àwọn ojúṣe ẹ̀sìn ta ni kó ṣe kíni ta ni kó mójútó a rí ọ̀rọ̀ eléyìí látara ọ̀kan nú àwọn olówó iyebíye tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ wọn ni an ali rọdí an ali radiyallahu anhu látọ̀dọ̀ ali ali ni khalifa ẹlẹ́ẹ̀kẹrin khalifa alákọ̀ọ́kọ́ níta ni abubakar thumma umar thumma usman thumma ali ali ni khalifa ẹlẹ́ẹ̀kẹrin ali ni an nabi sallallahu alayhi wa sallam qala oníṣẹ́ ọlọ́run bá ní kí lọ́sọ́ báyìí pé orúkẹ alukọ́lẹ́mù àní salat àní a ti gbé gègé sókè fún àwọn ìran èèyàn mẹ́ta ìtumọ̀ ẹ̀ ní wípé a ní kọ ẹ̀ṣẹ̀ fún àwọn ìran èèyàn mẹ́ta kan kánẹ́lẹ̀ àkọ́kọ́ àní náírà àtàyẹ̀tẹ̀ ìkìlọ̀ a ti gbé gègé sókè fún ẹni tó ṣe wípé ó sùn ẹni tó bá sùn àní kẹ̀ṣẹ̀ fún èèyàn sùn ó wá rí bó ń jù pa ó wá lọ jù bó ti di tó ibi tó ti ń jùpá ó ń darun bá àbí ó ń ṣe kí ni ó ń fi rànrà ó wá lọ jòkó síbẹ̀ ó wá ṣe ní sí èkó lọ fún ẹ̀ńpà lé eyín kan wá yọ ó wá sọ wípé ó fẹ́ ìdájọ́ fìtọ́n òṣèré ni o pé àtẹnudọ́ bíi tèmi à gbàtó fi yọ eyín tèmi wọ́n máa yọ eyín ẹ̀ náà kò sí ní tó jọ ṣẹ̀rí àṣekí ni ṣẹ̀rí agbójúkú òfin torí bẹ́ẹ̀ nìyẹn ṣe kí ni ó ń sùn lọ́wọ́ kódà tí wọn bá ń sùn lọ́wọ́ lásìkò òun bá tó kò lẹ́sẹ̀ o àmọ́ gbà tí gbàgbà ti ṣe kí ni tó bá ti jí ẹsẹ̀kẹsẹ̀ gbà tó jí yẹn náà ní kí ni ọ̀gáníkà ẹ̀yìn náà wà tuntun àsìkò òun ti ẹ̀ nìyẹn tó bá ti jí ìwà ni pé kò mọ sásìkò òun ìyẹn afá àtúnná kan ti sọ fún wa pé tó bá ti sùn lásìkò òun ò ní problem tó wá tó táìmù òun wọ́n wá sùn àtìkán ẹ̀ ó ti sùn lọ àsìkò wíwá ṣe kí ni ó bẹ ń bẹ ó lẹ́sẹ̀ ó ṣe kí ni ó lẹ́sẹ̀ tó ẹni àkọ́kọ́ tá a gbé lè dé sókè fún nìyẹn ẹni ẹlẹ́ẹ̀kejì wọn ni kọ bí yìí hàtà yàtàlímà ọmọ kékeré ọmọ ògbóǹlò títí tí ó fi dépò bàlágà kò lẹ́sẹ̀ tó bá ṣe tó fi ṣẹ̀ríà àṣìkí ni á mójú kú òfun torí gbogbo àsìkò gbà ìrún òbí ṣe kí ni kò sí ọ̀ranyàn lórí rẹ̀ wà ní majnun àtẹ̀yà àkùlà bẹ́ẹ̀ ni ẹni tí ọdẹ orí ń dà láàmú alágànná táwọn pè ní wèrè àti gbégìgé sókè fún kò lẹ́sẹ̀ lọ́rùn títí làákàyè òbí ṣe kí ni yóò fi padà wá bẹ̀. làákàyè òbí ṣe kí ni yóò fi padà wá bẹ̀. torí pé sẹ̀ríà Islam ó so làákàyè papọ̀ mọ́ ojúlówó ìjọsìn ta ní ká ṣe ẹni tí làákà yorùbá máa bẹ fún lásìkò kan pẹ̀lú ìdí kan òfin ẹ̀sìn ó ṣe kí ni ó kúrò lórí irú èèyàn báyìí títí tí ó fi ṣe kí ni tí ó fi padà gba làákà yìí rẹ̀ padà ẹlẹ́ẹ̀kejì alhaqlu huwa min sifati al-anbiya làákà ìtẹ́rí yẹn àwọn tí làákà yìí wọ́n mú pérépéré tó dàbí àwọn òjíṣẹ́ òfin ọlọ́run bá ní tọ́lá ṣe àwọn òjíṣẹ́ ló ní làákà èèyàn làákà yìí wọ́n mú támú támú làákàyè wọn ṣe kí ni ó mú ṣámú ṣámú ìgbà tí kan nú àwọn ọba kèfèrí tó fẹ́ ṣe ìdánwò òṣìṣẹ́ ọlọ́run kan wò tí anabi Ibrahim kọ́ ni wá ní ẹbá mú Ibrahim wá ẹ̀rọ Ibrahim ẹ̀ẹ́ ó ní ọlọ́run ọba rẹ yóò ṣe ìwà ìmí ọba tó máa ń pààyàn tó máa ń jiyàn ni wá ní ìmílẹ̀ wá fi hàn pé mi náà lágbára ẹ̀ ó ní ọba mílíọ̀n méjì wá ó wá mú ẹni àkọ́kọ́ ó pa ó wá mú ẹni lẹ́ẹ̀kejì ó yá ní ìwọ máa lọ ó ní kí mo ṣe yẹn mo èmi náà mo pààyàn mo lè ṣe kí ni mo yèèyàn ànábìrọ̀ ìgbìmọ̀ ni ẹ̀ẹ́n ó ń bẹ náà Qur'an ló bá dáadáa wà rí mẹ́ ànábìrọ̀ ìgbìmọ̀ ni ó dáa ọlọ́wọ́n bá tèmi ìmọ̀ yọ oòrùn láti ìwọ̀ yọ oòrùn ó mọ wọ láti ìwọ̀ rẹ̀ ó dá ìwọ̀ náà yọ oòrùn yẹn láti ìwọ̀ oòrùn bó lè ṣe kí ni ó wọ̀ láti ìyọ̀ oòrùn ọlọ́wọ́n bá ń wú àtàwọn èèyàn rẹ̀ fàbúyìtà ẹ̀ ṣe fún sọpọ̀ lè ṣe léyìn ó yá ṣe léyìn náà ọba tèmi ń ṣe léyìn náà a máa yọrùn ní yìí yóò dẹ̀ wọ̀ ní west ó yà wọ̀ náà dánwò yọ òrùn ní west ó dẹ̀ ṣe kò wọ̀ ní east àtọ́ba àtàwọn west wọ́n bá di dìde wọ́n bá ń wò àwọn òṣìṣẹ́ náà máa ń ṣe kí ni wọ́n máa ń mú nílà káì sọlọ́run ní kẹlẹ́ òní gbé iṣẹ́ ìràn rẹ kí ni alimugafaluna agbo èèyàn nílà káì òṣìkí ni tí ò ọlọ́ọ̀bà ò ní fi kò fi iṣẹ́ ẹ̀wọ́n yẹ kankan rẹ̀ hmm? ẹlẹ́ẹ̀kẹta alákùlù owó ahàdù dọ̀rùrọ̀ àtìlẹ́kàmù inú tí ó máa tọ́ka sí pé pàtàkì làákàyè ó ní wípé àti pé làákàyè ń bẹ nínú àwọn ọ̀kan kò tẹ́ mọ́ nílé ayé táǹkà lọ́wọ́ ni ó jẹ́ kan nínú ẹ̀ làákàyè kíkí ni ó tó ti rí bí ṣẹ̀ríà islam bó ṣe ń tìrìtì ọ̀rọ̀ làákàyè ó ti rí bí ṣẹ̀ríà islam bó ń ṣe kíni ó ti ń sàlàyé tó ń yànnàná fún wa nípa àtò tó ń bẹ láàrin làákàyè tọmọ ẹ̀dẹ́ èèyàn ìbádàlá báwo ni ṣẹ̀ríà islam ṣe dáàbò bo làákàyè ojúlówó èyí tó le jù nínú ọ̀nà tí ṣẹ̀ríà islam tó gbà dáàbò bo làákàyè òun náà ni ilé wa jìnnà sí gbogbo nǹkan kí nǹkan tá a jẹ àbí gbogbo nǹkan kí nǹkan tá a mú tí wàá ṣe kí ni tó wàá rọlù làákàyè náà. gbogbo nǹkan kíkan tí ẹ̀dá oúnjẹ yẹni nínú al-makulat wal-mashrubat nínú nǹkan tá a jẹ ni nínú nǹkan tá a mú ni fìnà olùmùtàkàrà nínú àwọn nǹkan tí ó jẹ kí ni tí ó máa jẹ kéèyàn ó ríra tí ó jẹ́ kí ẹ̀jẹ̀ kí ni tí ó jẹ́ kí èèyàn mú ìrà yẹn ni pé kò ní gẹ̀ẹ́sì ara ẹ̀ mọ́ gbogbo nǹkan náà ṣẹ̀yà ìsìlámù ṣe kí ni haramu fún wa ọ̀gá ẹ̀hún náà ní sáfẹ́ ní alhamuru ọtí mímu ọtí mímu lọ́wọ́ nù áyà tuntun bẹnu súrátù nìta súrátù nìta ìsúra ẹlẹ́ẹ̀kẹrin áyà forty three ọlọ́run yá ayọ̀ lẹ́dínà àmánù. لا تقربوا الصلاة وأنتم سكار حتى تعلموا ما تقولون ọlọ́run mo pe ẹ̀yin onígbàgbọ́dọ̀dọ̀ látẹ́kọ̀ọ́ sọ́láàtì ẹ má wá kírun wà ń tuntun ká nígbà tí làákàyè tó ti dàrú ìgbà tẹ́ ń yíra látara kíni látara ọtí mímu tẹ́ mu hátà tààlẹ́mú màtàkùlù títí nígbà tó ṣe wípé làákàyè ó padà ẹ̀wà mọ́tẹ́ ń sọ nínú àwọn àyà tọ́lọ́wọ́n bá lékè ọlá eléyìí ni àyà ẹlẹ́ẹ̀kejì nígbà tọ́lọ́wọ́n fẹ́ ṣe kí ni tó fẹ́ bẹ́ẹ̀bi fún ọ̀rọ̀ sí mímu nínú alukur'an eléyìí ni àyà ẹlẹ́ẹ̀kejì tó sọ̀kalẹ̀ nípa ọ̀rọ̀ ọtí ìbáyà àkọ́kọ́ ní ìgbà tọ́lọ́wọ́n sọ pé yẹ tàlú ní dání ìlkámù wọlmẹ́ìtìr kúl sí ìmọ̀ ismun kabir wà mọ̀nà ìfẹ́ òlì náà eléyìí ni àwọn afágbà ayé ẹlẹ́ẹ̀kejì òun ni in tó sàlàyé ilé ìfún wa bẹ́ẹ̀ yìí nígbà gbódodo látàkùrọ́bù sọlá ẹ mọ́ lọ akírun o wọ́n tún tún gáà nígbà tí wọ́n ti orí yín kí ni ó dàrú orí àsìkò yẹn kò ní sí làákà yín mọ́ so wọ́n dẹ̀ ń kó àjọ ti fọ́nà kọ́lọ́wọ́n bá àdékè ọlá tó wá bẹ́ẹ̀bi fún ọtí mímu pátápátá nínú súrátù lè máa ń ìdá súrátù máa ń ìdá jẹ́ ááyà súrà ẹlẹ́ẹ̀karùn-ún aya ninety to ninety one ọlọ́run ní iná iná kámọ́r wàlmẹ́sìr wàlánsọ́b wàláslam rìjìsún min amàlì ṣaitán fàjtẹ̀nibúhu làálàkùn tuflihun إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ ọlọ́ni ẹ̀yọ́ nígbàgbọ́ lè ìnáma lọ́kàmù ẹ̀rí ọtí múmu wàlmẹ́tẹ̀rù tẹ́tẹ́ títa wàlántọ́ ìmọ̀ bọ́ọ̀sà wàládùlám ìmọ̀ mújẹ ríjì tún ẹ̀gbin ni wọ́n rìn àmàlì ṣẹ̀dọ́r iṣẹ́ ìtùní fàjìtẹ̀rìbù ó dẹ̀ jìnà sí o làálẹ́kùn tùfìlìwùn kẹ́lẹ̀ bá a là kẹ́lẹ̀ bá a torí rẹ̀ láyàtà kìámà gbogbo ẹni tó rẹ̀ torí láyàtà kìámà ó bọ̀rọ̀ ṣe kí ni ó bọ̀rọ̀ jìnà sọ́sí ọtí tọ́mọ̀ bá ní kíọ́lá ní ká jìnà sí fáǹfààní ta ni fáǹfààní ara wọn torí kó fẹ́ dáàbò bò kí ni àlàákùlù làákà ìwà ọlọ́ni ìnáma yorì ìlú ṣàìtọ́nà uk abáyẹnìkùnmù làdáwọ̀tọ̀ ìbàdàn ìlú ṣàìtọ́nù fẹ́ fi ọtí mímu yẹn àti tẹ́lẹ̀ tó fẹ́ fi ṣe fún yín òun náà ni kó fi ti ọ̀tẹ̀ ọ̀tẹ̀ àti tẹ̀mẹ̀lẹ̀kún kó fi ti ti láàrin ọ̀yà tó dàgbò máa ń zikiri náà ó fẹ́ fi gún yín kúrò níbi kẹ́ máa ọlọ́run á ní sọ́lá ṣàìtọ́nù fẹ́ kẹ́ kírun fọ́lọ́run fàálà ń tún mu tahun sẹ́yìn náà ẹ wà ní kíkà ìtọ́lù jẹ yín léèrè báyìí. ayé ìlú wọn balẹ̀ tó láti bẹ́ẹ̀gì fún ọtí eré ọmọ mùsùlùmí tó ṣe pé ọtí ló fi ń sínú ẹlòmíì fún thirty days a fi ń gbàwẹ̀ yìí bíyìí ńlá yóò fi ọtí kalẹ̀ kò ní mú wá. ìjọ tí wọ́n bá ṣe ọdún ìtúnu àwẹ̀ báyìí kí ni nǹkan tí kọ́kọ́ fi bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ alhamuru ọtí ní kọ́kọ́ fi bẹ̀rẹ̀ now ìtò túmọ̀ sí pé irú èèyàn báyìí ó ń tanra rẹ̀ kò tan ọlọ́run ìtò ti mú ẹkọ lè sílẹ̀ fún thirty days tó kú ìtumọ̀ ẹni wípé ajẹ́ kò lè ṣe kí ni kò lè sílẹ̀ náà kó wá máa wo agbègbè yẹn wo agbègbè mi ti ṣe ẹ̀rí àtúnfojú wo àní ọtí mímu yẹn máa ń ṣe kí ni ó máa ń da làákàyè ọmọ ẹ̀dẹ́ èèyàn rú ṣẹ̀rí ẹ̀ wá ní ṣe kí ni ṣẹ̀rí ẹ̀ ò kí làákàyè wá dà nítorí pé àbùkátà sí làákàyè yẹn abùkátà sí làkà àbá abùkátà sí abùkátà sí tí làkà ìbá ń bẹ́ẹ̀ òun ni yóò fi jẹ́ èèyàn ni yóò máa fi jẹ́ ọkọ nínú ilé ni yóò máa fi jẹ́ bàbá fún àwọn ọmọ rẹ̀ ni yóò máa fi jẹ́ mùsùlùmí òun ni yóò máa fi kírun òun ni yóò máa fi gbàwẹ̀ pẹ̀lú làkà ìní òun ló lè fi ṣiṣẹ́ tí ó máa ṣe pérépéré àmọ́ ẹni tó bá mutí níbi pé làkà ìyẹn dàrú ẹni gbogbo ẹni tó bá mutí ẹni bá ti máa ń ṣe wàláì eléyìí gan kódà kí ẹ̀sìn má sọ fún wa ordinary làákàyè wa gẹ́gẹ́ bí ọmọ ìdíyàn kan sọ fún wa wípé kí ní ìtọ́wá bàtọ̀ ọmọ jẹ lọ sí mímu ẹ wà rẹ tí ó mu tí àgbàlagbà bíi forty fifty years sixty years yóò máa tọ̀ sára láì rẹ̀ yóò máa yàgbẹ́ sára láì rẹ̀ ó lè kó sínú kọ́tà kó máa fọ́ bu kọ́tà kó máa fi rárí ó ní mò ń wẹ̀ nínú sunni kúù mò ń gbádùn wẹ̀ yí gan o torí kí torí pé làákàyè ẹni ṣe kí ó ti dàrú ẹ̀yin rúfin ọlọ́run ìsìláàmù fẹ́ pòtẹ́tì làákà ìwà tí wọ́n lè lọ sí káwọn ṣe kí ni ká má sùn má di ọtí ẹ wá gbọ́ àdánwò tó bá wà ní àwùjọ ń sè ọtí ti kọjá intanẹtì sọ ní ìsìn àbí òkọjẹ sọ̀rọ̀ ọtí intanẹtì máa ń gbọ́ yìí ni gúdà ìnápù ẹ ẹ kìíní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ̀ tó bá wò sìn o ti ṣe mistake àtọkùnrin àtobìnrin náà ṣe kí ni ni wọ́n fi ọtí ta yọ̀ọ́yọ̀ gbogbo àwọn nǹkan tó lè dá láká ìrú òun náà fi ṣe kí ni òun náà fi ń ta yọ̀ọ́yọ̀ inú ẹ̀ tó bá ti gbọ́ ó ti mọ skúṣì ìyẹn bí zobo báyìí ni bí zobo tó bá ti mú ge ike bí zobo dání má gbà lọ́wọ́ ẹ̀ mú o ó ti léwu àmọ́ iye òbí lọ́mọ ẹ̀ mú tínú ilé tí ó mà ó kàn sáà zobo lọ́wọ́ ọmọ kò máa ń tó kọ̀ǹtẹ́ẹ̀nì wọ́n tún wá lọ fi ń sàwàdà ó ti mu sushi kò yẹ ìyẹn tó kọjá wọ́n á ní àgbo mu codeine wọ́n tó wá pé ó ti mu codeine àdánwò ni ìjọba nàìjíríà àdánwò tó bá wa tá à ń rántí nìyẹn ìjọba ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan wọ́n ti báńdì gbogbo ògùn tí wọ́n bá ń pòdúsì pẹ̀lú kodin. wọ́n ti báńdì ẹ̀ nàìjíríà. podíre ìkan nínú àwọn èròjà tó máa fi ń produce oògùn òun ni so àwọn oògùn tó bá ti contain codeine bíi metformin bíi eh, mesolin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kìíní contain codeine náà wọ́n ti sọ di ọtí mímu ń sè tọ́má mú pẹ̀sí ìgò pẹ̀sí wọ́n lè dá sí méjì tọ́má tí wọ́n dá sí méjì wọ́n wá mú ìgò codeine lọ́ra ogún kọ́ ogun kọ́ àwọn kéékèèké tó bá ti ra ìgò méjì abáró sínú pẹ̀sí yẹn á mì dáadáa tó bá ti mì káì àrùjẹ̀nu tó bá ti gbé ìrora báyìí wá ló ti háì tó bá tún kò lórí codeine tó bá tó ní tramadol nígbà pírọ́blẹ́mù ta ní láwùjọ nílé yìí o àwọn mùsùlùmí ìsáàmù fẹ́ protect ìlàkà ìwà kò fẹ́ kí láàkà ìyẹn dàrú àmọ́ iṣẹ́ ìtọ́nu fún àwọn èèyàn ní irinṣẹ́ tí ó máa ṣe kí ni tí ó máa da làákà ìwọ̀n rú ó mọ bí tramadol ni tramadol ó máa ń wá from the grade of fifty kg down to two hundred milligram it is in milligram láti fifty milligram to two hundred milligram eléyìí ni normal dosage tí wọ́n máa fún àwọn èèyàn kìí ṣe nǹkan tó le wọ́n náà mú fóònù ẹ̀ gúgù ẹ̀ wá rí ń bẹ̀ nígbà simple information tó wà lórí net from fifty milligram down to two hundred milligram only normal dosage and it will be based on prescription doctor ló máa prescribe ẹ̀ fún pé ó lọ lo tramadol yìí báyìí kí ló sọ pé kó lo fifty àbí kó lo hundred milligram àbí kó lo two hundred anything tó bá ti kọjá two hundred milligram of tramadol is an addict is a narcotic ó ti di kíni ó ti di nǹkan tó máa da ọpọlọ rú náà àwọn èèyàn wá ń lò ẹ̀mí lè lo three hundred milligram of tramadol àwọn míì àtàwọn míì tó máa ń ṣiṣẹ́ tó le èmi lè lo three hundred and fifty milligram àwọn tó bá fẹ́ da gbogbo ẹ̀rú bá pátá ó lè lo five hundred milligram of tramadol tó mọ̀ pé àdánwò ńláńlá lélẹ̀ tó bá mú tán ó máa àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀fà ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ẹ̀wù bí wọ́n ṣe pa àwọn èèyàn nípa àpọ́nlá fi tú tọ́tú wọ́n rọ́bù báǹkì márùn-ún wọ́n dẹ̀ pa àwọn èèyàn tí nọ́mbà ìlọ bíi ọlọ́pàá àbà twelve náà wọ́n ti mú wọ́n ti mú àbà twelve nínú wọn last week wọ́n mú àwọn ọ̀gá méjì nínú wọn ìkànnú àwọn ọ̀gá yẹn sọ pé ẹ̀sìn ẹ̀mọ̀ kẹta àwọn afẹ́fẹ́ gbàtà fẹ́ wá ṣiṣẹ́ amutamadol complete a tún wá lu àwọn ògùn míì bíi codeine pẹ̀lú ẹ̀ a tún wá ṣe bá ń kọ̀rọ̀ bìrì yẹn lọ́ka punch wà á rí nínú ẹ̀ so gbogbo abiyamọ pátápátá àdánwò wà fún wa tẹ̀bájú àwọn kéékèèké ń igbó bá náà fi ń ọyọ àwọn tó ń pẹ́tọ́ bá mú tán yóò ṣe kí ni yóò dààmú làákàyè wọn ó tún yẹn wọ́n tún máa gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní lórí tó bá ti tó bá ti lọ tán báyìí ó ní bọ́n ṣe máa lọ àwọn míì máa ń hajì gangan wọn mi ní dárúkọ ẹ̀ lórí àwọn kírímìnà ó ní nǹkan tán máa ń hajì mọ́ tó bá hajì mọ́ tó bá hajì ẹ̀mọ́ tán èmi wọ́n lè wá mú kó lọ sínú kòdì àwọn míì wọ́n lè fi tán máa fi ní cocaine ìwọ náà ti di báyìí ìpè ọlọ́run bá kí lá tó ṣe ọtí léèwọ̀ tó sọ pé ọtí irinṣẹ́ ṣàìtọ́ọ̀nù ni. wàláyé ọlọ́ọ̀bá ní kẹlẹ́ ọba tó lóye ni tó dẹ̀ ń sọ wa kúrò níbẹ̀ ẹ wo àdánwò pap àwọn èèyàn kúrò ń bẹ̀ ẹ wo tí wọ́n graduate dé tí wọ́n lọ lọ́la níbula mọ̀ tí ọmọ tí bàbá ń bá sọ̀rọ̀ bàbá wá ń wọ́n sọ pé dáàdi àdì respect you wọ́n gbà bàbá báyìí àdì respect you dáàdi àdì you wọ́n gbà láyà wọ́n ọmọ tó ti mu codeine ó ti ṣàpápá orí ẹ̀ ti dàrú pátápátá. yes ìta ń báyí láwùjọ lélẹ́yìn àwọn ọmọ tó yẹ ká sì síbi ẹ̀sìn èmi àwọn aríyá ní àwọn ọmọ ní sòkòtò pé ọmọ ẹ̀ gan-an ó ti jẹ codeine yó ó ti yó pátápátá ọmọ yẹn dún òṣè kí ni kò lójú sí àwọn òbí ẹ̀ lọ́wọ́ mọ́ àbẹ̀wò yẹn bá ó gbé mọ́ra ọmọ tí sòkòtò tí ó lẹ̀ yẹn yóò àmọ́ ọ̀rùn mọ́. kò sí tó lè gbà wá yọ nínú àdánwò àwùjọ yìí tó ju kí ni lọ ẹ̀sìn. ìbáraẹ̀lá ọlọ́run bá ní kí ọlá sọ wa lára kúrò ní gbogbo ibi tí ó ṣe kiri tí ó ṣe tún dáhà àti jàǹbá fún làákà ìwà olórí ẹ̀ òun náà ní gbogbo àwọn tí ó bá mọ jẹ́ kí èèyàn máa ń yíra ó bẹ̀rẹ̀ lánàá yọ sí àti gbogbo àwọn èròjà tó fi ṣe kí ni tí wọ́n fi ń ṣọtí torí pé tí làákà ìwà bá dúró ó lẹ̀ sí òrìbí dúró ó ní ìjọ ọmọlúwàbí òrìbí dúró ó ní jẹ́yìn oṣù kí ni òrìbí dúró ọmọ tó mu drug tó mu gbó tó mu indian hemp òun náà kò lè wà responsible nínú àwùjọ fún rẹ̀ náà kò ní wúlò fún rẹ̀ kò ní wúlò fáwọn òbí ẹ̀ á sì lè tàbí pé yóò wúlò fún àwùjọ ìdáàbò àmọ́ rí sọ́mọ̀ ṣe ni rí fine wọ́n tán wọ́n máa jà street fight wọ́n máa pàdánù àwọn káàkiri àdánwò táàkì kí ni táàkì dojúkọ nìyẹn ìbádàlá ẹ jẹ́ ká bọ́ sórí ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ad-daruratul khams àwọn kò tí mọ́nì ẹlẹ́ẹ̀kẹrin ó ní kí ni anaslu ẹbí kí lára kọ̀kọ́ ẹ̀rọ mi létí àdín ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ní kí ni anaslu ẹ̀mí ọmọ èèyàn ṣẹ̀rí àwa sọ ẹlẹ́ẹ̀kẹta ní kí ni àlàáfílù الأشعري النسل اللهم بعد كلا قصصوا أنه سورة الأجرات قالوا لي يا أيها الناس مطيما إلينا إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير قالوا لي يا أيها الناس أتعينا تعالى أتعبني lẹ́yìn eléyìí waja'alnakum shu'uban wa qaba'ih àwa ṣe yín ní a ṣe yín níjọ níjọ lita'arafu mara yín kẹ́lìbá àmọ́ ṣàǹfààní látara ara yín inna akramakum 'inda Allahi atqakum àwọn tó wá lápẹ́lẹ́ jù níwájú àwọn ọlọ́run ó làwọn tí wọ́n páyọ ọlọ́run látara èdè ni wọ́n ṣe fọ́lọ́run mójútó ìtàǹpẹ̀ ní nítorí wípé kò léèyàn kan tó jábọ́ láti sánmà gbogbo èèyàn pátá ẹ̀ kì wọ́n mọ́ èèyàn kan lákọ àti èèyàn kan lábo bàbá méjì ò lè bíyàn bẹ́ẹ̀ nìyá méjì ò lè bíyàn bẹ́ẹ̀ ni gbogbo èèyàn pátá bíbí náà láṣẹ kí ni òun náà láàbí wọn látàrí pé wọ́n ní okùn bíbí ìṣẹ̀rí àìsàn wọn fẹ́ ká ṣe kí ni ó fẹ́ ká sọ okùn bíbí yẹn kékeré yẹn má ṣe kí kó má dàrú papọ̀ mọ́ra wọn ìbádọ́lá àwọn ìgbésẹ̀ tí ṣẹ̀dá ìsìlámù gbé láti lè bá ń ní ẹbí àkọ́kọ́ nú ẹ̀ àtẹ̀gíìbù fi zawaj ṣe wá lójú kòkòrò káfẹ́yàwó ṣe wá وتصلحون من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم ọlọ́run ní ẹkún wọn láyà ẹ fi wọ́n lọ́kọ àwọn àpọ́n tó ń bẹ láàrin yín nínú yín wọ̀tọ̀lẹ̀ṣẹ́yìnà ní ìbáàdìkùn àpọ̀ àtàwọn ẹni rẹ̀ nínú àwọn ẹrú yín wà ìmá ikùn ẹrú lọ́kùnrin ni ẹrú lóbìnrin ni kódà bí wọn bá ní ọlọ́run bá ti ṣe ló pèsè fún wọn ṣẹ̀ríà ìsìláàmù ó fẹ́ ká máa fẹ́ ara wa wà mí kúlì ṣẹ́yìn nǹkan láti nàdà òjẹ́ ìnìlà àlẹ́kùn tàdàkàrú níta torí ẹ̀dá kọ àtàgbó nítorí kí ni kí ni làákà ìfíṣẹ̀ ìyá ìsìláàmù tọ́nà màlìjọlá tó fi dá akọ àtàgbó ṣé ká mọ wúra ká mọ yàrá ń fọ́tò ni ẹ́ àbí ká mọ mọ́ra wa lójú ní ilá lè zàwájì lè nìka ká lè bá a fẹ́ra wa ó ní ọlọ́run bá nípa ṣe kiri ló ṣe dápọ̀ àtàwọn aṣọ eléyìí torí pé àwọn míì látara ọ̀làjú ṣàìtọ́n táǹpẹ̀ ní àtàkọ́fọ́tú àṣàìtọ́ níyà ọ̀làjú tí ṣàìtọ́n ló gbé wá bá wọn wọ́n ti fẹ́ da gbogbo ẹ̀rù inú ẹ̀ là ń gbọ́ nǹkan pè ní kíni lesbianism àti kíni homosexuality wọ́n ní kò sí tó burú kọkùnrin fọkùnrin náà kò sí tó burú kóbìnrin fẹ́ obìnrin náà àwọn kan tún nínú ẹni tó bá rí bẹ́ẹ̀ kò sí tó burú kọkùnrin fẹ́ ẹranko ò sí gbọ́ ẹ̀rí ni wọ́n ń ṣe wedding o àwọn pattern àwọn níbi reality ni wọ́n ń pè wọ́n àpáṣọ tiẹ̀ ẹranko ni yóò ní ẹ kódà kan ni wọ́n gbé sí pépà ó ní òun fẹ́ eh, olóńgbò dẹ̀n gbogbo wíìlì òun bá bá tán tóun bá ti kó olóńgbò rẹ̀ wọ́n ṣe kiri wọ́n ti tẹ̀wọ̀n pé orí yẹn ti nà. bọ̀tí tó fi jọba ìdílé lẹ́yìn náà tẹ̀bá jalè ìjọba sọ pé no that is a fundamental human right ẹ̀tọ́ ọmọnìyàn ni má fọwọ́ kàn án ìtọ́ba wúlò lè fi tẹ̀mí ara ẹ̀ ṣe àmì no ìsìlámù sọ báyìí fún wa. ìlú ẹ̀ náà ni pátá báwọn kan lò wípé ah ẹ má ní ká má jẹ́ nǹkan kan ìbọ́lọ́run tó náà sọ ni pé wúwa lẹ́sìn kọ́lákọ́lá kò máa ń fi láàbì jẹ̀mí àn ọlọ́run tó dàgbò nǹkan tó bẹ lórí ilẹ̀ fún wa ká jẹ tó bá tó wà ká má jẹ́ nǹkan kan àní ẹ̀ ó ti máa jẹ̀gbẹ́ ẹ̀ náà kò ní torí bọ́lọ́run ló dálẹ̀ gbogbo ẹ̀ fún wa ó ti máa mú tán ẹ̀ ọlọ́run tó ní òun ló dàgbò ẹ̀ fún wa ó yí àwọn nǹkan lẹ̀ ṣùgbọ́n táǹtà ti lò lápò àtàbọ̀ ọlọ́run ti ṣe kí ló ti fún wa mọ́jẹ̀ kan parọ́ tẹ̀ lórí pé ó dà wọ́n tún threatening ìjọba nàìjíríà wípé ó yẹ kí wọ́n sign into law same-sex marriage the law of same-sex marriage yẹn wípé káwọn onígẹ́ńdà kan náà wọ́n ṣe kí ni wọ́n lè fẹ́ra wọn tó kọ́kùnrin lè fọ́kùnrin kóbìnrin lè fọ́ obìnrin eléyìí nínú ìdájọ́ Islam haramu àwọn tó bá gbá tó bá ṣe báyìí kí ni ìfàkùsùlù wọn máa pa wọn torí wípé wọ́n fẹ́ ṣàkóbá fún ìran ọmọ ẹ̀dẹ́ èèyàn ni wọ́n fẹ́ ba ìran ọmọ ẹ̀dẹ́ èèyàn wọ́n fẹ́ bà á jẹ́ pátápátá tó tẹ̀lé ìsìláàmù ṣe kí ni ó ṣe wá lójú kòkòrò ká fẹ́yàwó òun ṣe ọlọ́run wọn lórí àwọn ọ̀dọ́ kékeré kan gbà kan ọlọ́run pé yàmá ṣẹra ṣẹra àpòpọ̀ ẹ̀yìn ọ̀dọ́ wọ̀nyí mọ̀nìtàdà àmínkọ́mi bá ẹnikẹ́ni nínú yìí tó bá ti ní kápá fàálì ẹ̀tàdọ́wọ̀ kó yà ti kí ni kó lọ níyàwó ó tètè lọ ṣe kí ó lọ níyàwó àìmọye àwọn ọmọ under fifteen years sílẹ̀ bá tú àwẹ̀ ló tún dá pé àwẹ̀ ló tún dínkù ẹ̀rí wọn rọ̀ lẹ́ni ọmọ ẹlòmíì máa ń wẹ̀ ìyá mi ìgbà ní ọmọ tí ọmọ ẹ̀já rí pé ìwọ náà tiẹ̀ wake up ìwọ náà tiẹ̀ jáde síta náà wọn náà jí kí wọ́n mọ̀ wípé obì lọ́rùn yìí òtí wo òtí wá já báyìí òtí wá já pápá òtí ọmọ yìí ò já o tó wá ti tọmọ yẹn já títí tó wá lọ gbé bálákọ̀ọ̀fù wa bàálù ipò wa wú àdánwò wà dé bá wọn tí wọ́n ní ta ló fún ẹ lóyún ṣẹ́ni pé ẹwẹ́ ń dá pọ́nlé tó wá dẹni kí ni tó fi ẹni yẹpẹrẹ ẹni ìdọ̀tí wọ́n ní ta ló fún ẹ lóyún lọ́mọ wa káàkiri sàtẹ̀ríyàn kan gbà lọ́wọ́ ẹ gbogbo àwọn àwọn àwọn àdánwò tó wà nínú àwùjọ nílé ẹlòmíì tó wá tó láwọn ẹ̀ wá tọrọ ọmọ rẹ̀ yóò wá yarí kankankan ẹ mú kíní wá ni o ẹ gbégbá kíní wá ẹ wá mú kíní kan ẹ wá ṣe kíní kan ẹ wá yóò wá kọ líìsì bámú ó lè ní owó lé owó ọmọ lé kíní kan nínú àwọn ẹ pé ó yẹ kó ràn wọ́n lọ́wọ́ kí ìgbéyàwó ẹ lè ṣe kíni ó lè rọrùn fún wọn ṣẹlẹ̀ ìsìláàmù ní ká máa fẹ́ra wa ká lè bá ṣe kíni ká lè bá mójútó ẹbí torí pé látara fífẹ́ oní láti máa rí kíni bíbí ó máa jáde ẹlẹ́ẹ̀kejì àtàrír ní rọ́gbà àdìdáwàj káyì ṣẹ̀rí àìsàn wa lé wa kúrò níbi pé mi ní lọ́kọ mi ní láya kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àtàbátù fádámọ́dá àwọn ọmọ yẹn ní ìsìlámù pé mi ní lọ́kọ mi ní láya ó gbọ́n dáná Muhammad sọlí sallallahu alayhi wa sallam ń ṣe náà ní àníká òsúnnẹ́tì àwọn ibi ní kéèyàn fẹ́ra ẹni ìlànà èmi ànábì ni fàmánlá ya'mal bi sunnati rìwáyà kan nìyẹn rìwáyà mi ni fàmán ragiba an sunnati falaysa minni ànábì ni fàmánlá ya'mal bi sunnati ẹnikẹ́ni tí ò bá fi lànà mi ànábì tí ò bá fi ṣiṣẹ́ yẹni pé tí ò bá máa fẹ́ falaysa ẹ̀sìn burúkú nìyẹn náà in fact àwọn tó gbé dání gan àwọn kan nú àwọn ọ̀ràn kìrìsìtẹ́nì tí wọ́n àgbá lọ́wọ́ ara wọn gan wọ́n ní kìíní kan fàdá kìíní kan mọ̀dá lọ́wọ́ kéèsì wọn bá yíká àti lágbàláyé there is a case of continuous rape láàrin wọn àwọn tó ń pè ní fàdá ìkànnì wọn bí àwọn big pope wọn báyìí ni ó rí báyìí lẹ́nu bí ọjọ́ mélòó kan torí pé ó lọ ó wá ẹ̀mú tó ṣe ní ó ń ṣe fàdá fún àwọn church ẹ̀ wọ́n sọ wọn láńlá ni ó wá lọ sínú ahéré kan tó lọ níyàwó tí ló ti bímọ méjì àwọn èèyàn dẹ̀mọ̀ ìgbà tó yá obìnrin ẹ̀dẹ̀ ló jáde lókè nígbà tó níyàwó ẹ̀ ọmọ èrè àwọn ọmọ yẹn jọ burúkú burúkú kò lè dì náà ó rì náà ni o because àdámé àdámọ́ mi èèyàn ni wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ yí padà fítọ̀rọ̀tàlá ìlẹ́sìn fátọ̀rọ̀ náà sàálẹ́yà látàbí ìlànà kọ́ńtìlá wọ́n fẹ́ yí àdámọ́ tọ́lọ́ ń dọ́mọ yìí wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ yí padà pé má lọ́kọ má láyà ìyẹn mùsàáyì kò tí ẹ̀ lè jọ́ kò pọ́síbù kò lè rọ́nà lọ oríṣi àtàwọn èèyàn náà ṣe kíni kò gbá bákan náà ìsìláàmù fẹ́ ká ṣe kíni tẹ̀síìrù nẹ́sàn ìsìláàmù fẹ́ ká bí sí ká rẹ̀ sí ká lè bá pọ̀ ní population ká lè bá ṣe kíni torí pé bàbá ti ń pọ̀ yẹn láàjọ máa ṣe kíni láàmọ̀ dáàbòbò bíbí gẹ́gẹ́ bí mùsùlùmí a ní í ṣe pẹ̀lú population wa wọ́n ṣe tán dẹ́rù bẹ́ẹ̀ pé ọmọ bẹ̀rẹ̀ kò sì bẹ̀rẹ̀ ìtàn ní dẹ́rù àwọn obìnrin tó máa ń lọ sí eh, antenatal clinic nìyẹn a ní lọ ṣe family planning lọ ṣe kinní kan lọ ṣe ojú ọmọ bẹ̀rẹ̀ wà gbẹ́ni tó ń lọ. ìtura ẹ̀ka mójútó òní ọ̀rọ̀ ẹ̀sìtọ́ọ̀tì ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ó yẹ mójútó nìyẹn tó fi population so ìsìláàmù ṣe wá ní kíkò ká ṣe kí ni ká bí ṣe kálẹ̀ sí i káwọn kìíní kó wá lè bá rí ó lè rọ́nà lọ ìsìláàmù ṣe àwọn kìíní kan lè wọ̀ nínú ẹ̀ àzínà zina wàlá taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabil ọlọ́ni ẹ má súnmọ́ ṣìnà ṣíṣe ọ̀nà burúkú ni ọ̀nà jákujàpọ̀ ọ̀nà rédèrèdè ni ẹ ṣe zina ètò wá rú pé jìnnà ló kù tọ́lọ́ ló kù lọ fẹ́ yàwó lọ lọ́kọ wọ́n fi jìnnà gba yọ̀ọ́yọ̀ nínú àdúgbò àwọn èèyàn mọ́ boyfriend girlfriend wọ́n tún graduate man friend woman friend kódò tún lórí old man friend old woman friend oríṣiríṣi sugar daddy sugar mommy okùn salt daddy salt mommy oríṣiríṣi làwọn èèyàn ń dáwò nínú bàjẹ́ náà ìsìláàmù ní ká mọ́ ṣèké ni ká mọ́ débi ìsìná inú àwọn okùnfà ìsìná tí ìsìná mú jáde sí òun làwọn éèdì tarí yẹn àwọn àrùn burúkú oríṣiríṣi àwọn gbọ́gbọ́lóríà tàbílókúkọ̀ hiv àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára kí ni torí pé àwọn ẹgbẹ́ tí ìsìná gbajúmọ̀ ìsìláàmù lé wa kúrò níbi ìsìnkáǹpé mi kí ni ìsìnkáǹpé mi ìsìná kí population mùsùlùmí bá pọ̀ ṣẹ̀dá ìsìláàmù ṣe ìsìnkáǹpé ní alijihad ṣẹ̀ríà islam ṣe ní èèwọ̀ alijihad oníkíni abortion kíyàn tẹ́yún tí ò bá níbi tó wà very very cogent ìdí tó ní pàtó ṣe pàtàkì ọmọ mùsùlùmí ó bọ̀rọ̀ dánwò ó fi mùsùlùmí ó dánwò kò fẹ́ ṣe kí ni kò sí tó jọ tó bá dánwò onítàràn tí wàá tàn oní ìtàràn tí wàá ṣe kí ni onítàn tí wà fún akọ́ńdé òní láì nídìí ọkàn dédé àbọ̀tò ní ọpọmọ tó ń bọ̀ wá sáyé àtẹ̀bí ìrànlọ́wọ́ bá nìkan sọ pé wà ní dánimọ̀ òkú dá tó ilá di àyè dánimọ̀ èkó sílá àwọn èèyàn dúró dé láǹkì àmọ́ wàá wíjọ́ tó ti pa tó ń tó torí ẹ̀fà wà sí kíni wàá sọ àwọn eléyìí ní sẹ́ẹ̀bù tí ìsìláàmù ṣe kíni tó ń là kalẹ̀ láti kíni láti dáàbò tá à ń pè ní ẹbí ìbádàlá ètò jẹ́ ìgbẹ̀yìn bí ẹ̀wọ̀n náà ni almalu dúkìá eléyìí ni ẹlẹ́ẹ̀karùn-ún dúkìá dúkìá pàtàkì jùlọ àbí tápè ní owó because ìtọ́ ìlú almalu wípé owó ti owó ti fẹ́ gba ipò gbogbo ohun tó kù tamọ̀ ní kíni tamọ̀ ní dúkìá tó ń pẹ́ tó bá mú owó dání kò sí tó lè ṣe kíni tó lè fi rà nínú àwọn dúkìá yẹn ṣẹlẹ̀ Islam nínú tó wá dáàbòbò òun ni dúkìá ọmọ ẹ̀dẹ́ èèyàn àkọ́kọ́ ọlọ́run àti ìpìlá fẹ́ káṣe kí ni káṣe àtọ́làbù rí káwá àríṣìkí ìjẹ mú ọlọ́run àti ìpìlá ṣe lẹ́tọ̀ fún wa mùsùlùmí ò kí ní ọ̀lẹ a tó kí ní ẹ̀lọ́gbẹ̀ ẹ̀sìn náà ni amójútẹ́sìn ni ẹ̀sìn mọ́ mójútó lórí ọmọ ṣiṣẹ́ ẹ̀ẹ́n ok ṣẹ̀rẹ́ ìsìlámù sọ pé kó mọ́ ṣiṣẹ́ o ọlọ́run bá mi kẹlá fẹ́ ká ṣiṣẹ́ ká wá àrísìkí ìjẹ ẹ̀mú wa ọlọ́run sọ nù Suratul Mulk ọ̀dọ̀ wíwá lẹ́sìn jẹ́ àrẹ lakum al-arda firashan wíwá lẹ́sìn jẹ́ àrẹ lakum al-arda zalulan famshu fi manakibiha wa kulu min rizqihi wa ilayhi àwọn náà máa ní kíni ọlá tẹ́lẹ̀ pẹrẹsẹ fún yín atẹ́lẹ̀ ní kíni atẹ́ pẹrẹsẹ fún yín fáńtì òfin mọ̀nà kíbi ẹ̀ ń káàkiri lórí àwọn orígun lẹ̀yẹ wọ́n kò lórí rìn kí ẹ wá máa wá àwọn arísìkì ìjẹ̀mí lórí ilẹ̀ náà bó bá pẹ́ bó bá yá o ẹ padà sẹ́ni sọ́dọ̀ ọlọ́run wọ́n yíra kúdìá ti sọ̀dá fàǹtẹ́sì rú kìlá wàbẹ́gì min fadlillah wọn nígbà tó bá kírun tán ìyẹn ní níjọ́ júmọ̀ ẹ bá kírun tán sàǹtẹ́jì òfin ẹ fọ́n lórí ilẹ̀ wọ̀tẹ́bì min fadlillah ẹ wá máa wá káàkiri nínú àwọn ọlọ́ ọlọ́run ẹ máa wá ọ̀nà àtijẹ àti muyín nínú àwọn hikma ta torí ẹ̀ dá ilé ayé náà nìyẹn waj'alna layla libasa waj'alna nahara ma'asha a fi alẹ́ ṣe ìsinmi fún yín tẹ́ẹ̀fì bora àti ojú ọ̀sán ṣe kí ni fún yín tẹ́ẹ̀fì wá ìjẹ àti mú yín òṣèré ìsàmù fẹ́ ká yọ̀ lẹ́wọ̀ wọ́n ní torí ẹ̀sìn tó gbé mu lọ nìkan mo gbé jáde lọ òwá ṣiṣẹ́ wọ́n wá lé ẹ̀kú òmìṣẹ́ wọ́n ní iṣẹ́ yẹn ó ti di ó ti fẹ́ di tọ́gùt ah, iṣẹ́ tí ò jẹ́ kó rí bí jọ́sìn fọ́n ló ti fẹ́ ṣe kí ni gbogbo ẹ̀ ìsàmù pin tí kàn ní kọlura wọn tó bá ń kọlura wọn ìwọ ni ìwọ ló gbádùn dáadáa ìwọ́n ló ṣe kí ni ìwọ́n ló tébù dáadáa ṣẹ̀dá ìsàn ti kí ni ó ti pín bákan náà gbogbo àwọn ọ̀nà tá a bá fẹ́ fi wáyé àti mú un kájé kó jẹ́ ọ̀nà àláàlì torí pé eléyìí ṣe pàtàkì fún mùsùlùmí ọlọ́mọba ní kílá sọ́nù sọ́dọ̀ bá kọ́ra àyà one hundred and seventy two ọlọ́ni ayọ̀ lẹ́sìn àwọn ọmọ kò lómìnà tọ̀yìbá máa rọ̀ sàkínà kò wọ́n lè lá in kuntum iyyahu ta'budun ọlọ́run ní mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo kulu min tayyibat ma razaqnakum ẹ máa jẹ nínú àwọn arúgbó ta pèsè fún yín àwọn èyí tó má àwọn èyí tó má tí ò ní ẹ̀gbin nínú afẹ́ká jẹ ní ọ̀nà àlàyé torí pé ọlọ́run bá alikiola gẹ́bí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ti ròyìn pé inna Allah ta'ala tayyib la ìlà àtọ̀ ìlera ọlọ́run bá ọba tó mọ́ ni bẹ́ẹ̀ ni ò ní gba nǹkan kan lọ́wọ́ yẹn àfi nǹkan tó bá ṣe kí ni èyí tó bá mọ́ sọ fẹ́ bá ti ní ká wá jíjà àti mímu jíjà àti mímu wa náà ká wá sí ọ̀nà àláàlì nítorí wọn bá ṣe léwọ̀ yòókì fi èé fi wá jíjà àti mímu ọlọ́run ṣe ọtí léwọ̀ ìwá ní èmi fẹ́ mọ ta ọtí èwọ̀ nìyẹn gbogbo tó bá rí bẹ́ẹ̀ haramu ni èwọ̀ ni ọlọ́run àdìgbẹ́lá ṣe kò ní lálùbáríkà tẹ́tẹ́ títa ọlọ́ọ̀bà ní kí láṣẹ ilé ìwòkú wá sọ pé ya àfáà lótò àfáà lótò alájà ló kò gbogbo tó bá rí mbẹ kò sọ àlùbáríkà mbẹ haramu ni èèwọ̀ ni ntí ọlọ́run ṣe léèwọ̀ àìṣe kí ni àìwá ìjẹ àti mímu gbogbo ń ta wá ní ṣẹ̀ríà ìsìláàmù kọ́ wa wípé àkọ́kọ́ ká má ṣe ìfúrọ́ọ̀kù lórí ẹ̀ ìyẹn ni pé ká má nánà apà lórí gbogbo tó abáni nínú dúkìá ọlọ́run wa kùlú wáṣọ́rọ̀bù wà látò sírípù inna Allaha la yuhibbul musrifin ọlọ́run ẹ máa jẹ ẹ máa mu wà látò sírípù ẹ má nánà apà torí pé ọlọ́run ọba la yuhibbul musrifin ọlọ́run ní fi àwọn tó bá nánà apọ̀ ń bẹ́nu àyà thirty one suratul A'raf kò mẹ́nu ẹ̀ ọlọ́pàá àtọ́láyè míì ní tí ó máa yé wa ọlọ́run ní wá ti dànù kúrúbà akọ́rù ẹ fún àwọn mọ̀lẹ́bí yẹn fún wọn níwọ̀ wọn wàlmìkíì àwọn aláìní ẹ fún wọn níwọ̀ wọn wàlmù tẹ̀bí àwọn ọmọ ojú ọ̀nà wàlátù bá dír ẹ má wàá máa nánà ànádànù ìnáàpà ìnàlùbàdìrínà كانوا إخوان شياطين وكان الشيطان لربه كفورا قال إن المبذرين ẹ̀rí àwọn alánàdánù kánú ìwọ́nú ṣẹ̀yàtọ̀ ọmọ yéésù ni wọ́n ṣàìtọ́nù tẹ̀wọ́n wà kánú ṣàìtọ́nù rọ́bì yìí kan fúnrọ̀ ṣàìtọ́nù kèfèrí ló jẹ́ sí ọba tó dáa so mo ní òkè kò bọ́rọ̀ extravagant ìyẹn máa ń nánà apà tó bá ti ná gbogbo tó bá ti ná sí ọ̀nà tí ò tọ́ iná àpàmì ṣẹ̀dá ìsìlámù pé ẹlẹ́ẹ̀kejì ìyún bọ́rọ̀ fi ọ̀nà ìlú gbowó àwọn èèyàn inú àwọn ọ̀nà tí ṣẹ̀dá ìsìlámù gbà dáàbòbò dúkìá ọmọ ẹ̀dẹ́ yẹn nìyẹn o ó bọ́rọ̀ fi èrú gba owó àwọn ẹ̀kọ́ tíríkì wọn kó tàn wọn ní àwọn kí wọ́n ní four one nine ọlọ́run bá ní kí lọ́ba ọ̀sán nínú Suratul Baqara áyà one ninety eight ọlọ́run ní wàlá tákùlà mùwálà kún báyìí nà kún bíi bọ́ọ̀tì ẹ má máa jẹ owó ara yín láàrin ara yín lọ́nà tí ò tọ́ lọ́nà àárọ̀ eléyìí èèwọ̀ lọ́nà bá mi kíọ́lá ṣe é wàlá tákùlà báyìí nà kún mùwálà kún bíi bọ́ọ̀tì ẹ má máa jẹ owó ara yín lọ́nà tí ò tọ́ rẹ̀ wọ̀ ṣẹ̀rí àìsàn ṣe kí ni ó ṣe léèwọ̀ má gbáwò èèyàn gbowó lọ́wọ́ wọn má tàn wọ́n gbowó lọ́wọ́ wọn gbogbo àwọn ọ̀nà tẹ́tẹ́ tí wọ́n gbé kalẹ̀ yẹn ọ̀nà ẹ̀tàn ni tíríkì ló kún díẹ̀ ẹ̀tàn ni dáńpẹ̀ ní tẹ́tẹ́ law of probability ni wọ́n ń lò permutation and combination. àwọn tó ṣe ìbáyìí wọn máa sọ fún gbogbo bó ṣe ń ṣe àwọn rules yẹn gbogbo tó ń gbé kalẹ̀ ní tẹ́tẹ́ pátápátá ọ̀nà ẹ̀tàn ló kún díẹ̀ best Nigeria ni super Nigeria. ni kìnnìkan náà ọ̀pọ̀ jàǹdùrẹ́rẹ́ ẹ̀tàn ni gbogbo ẹ̀ ṣẹ̀ríà ìsìlámù ní ó ṣe léwọ̀ ká tan àwọn èèyàn ká fi gba tọwọ́ wọn bákan náà nínú tí ìsìlámù ṣe léwọ̀ láti fi dáàbò dúkìá ọmọ ẹ̀dẹ́ èèyàn òun náà ní kí ni olè jíjà ọlọ́run bá ní kí ọlá kọ̀ fún wa látàkọ́ ọlọ́run bá ní kí ọlá kọ̀ kódà ọlọ́run bá tún fi ìjìyà síbi olè jíjà torí pé tàbá bẹ̀rẹ̀ sí ní jí nǹkan ara wa àti end of the á padà para wa run. ẹni tó ṣiṣẹ́ lọ látàárọ̀ tó dààmú dààmú láìmọye ọdún tó wá kó nǹkan yọ kó wá gbébọn wá yẹ níjọ́ kan ó lè ṣe kí ni ó ń palẹ̀ mọ́ gbogbo ẹ̀ ọlọ́run bá kí olè jíjà léèwọ̀ torí wípé àdánwò tí olè jíjà ó bá wa àdánwò ńláńlá ni olè jíjà ń sìn èèyàn mọ̀ àwọn tó ń fi dárò wà àwọn èèyàn local government gbogbo ẹ̀ báyìí ní tó bá ti ní odò kan tó bá ti fi odò márùn-ún sí pàápàá táwọn ti di kí ni odidi mílíọ̀nù akàn akàn tó gbọ̀n bá rẹ̀ ní afẹ́ dáadáa báyìí àwa fi sápò òun ah, náà bọ́ síta áà kílì ní ó lè dá kíní wàá bá ba ọlọ́gbàdẹ ni tò ilé iná gbogbo àwọn kíní rípù ìfẹ́sì ni wọ́n ní ó kanra wọn ni tò ká má jalè ká má kun olè lọ́wọ́ ọmọ mùsùlùmí máa ń ṣiṣẹ́ ni kèé sọ̀lẹ̀ ẹni tó bá ti yọlé òṣè kí ni ló padà jalè ẹni ṣẹ̀rí àìsàn gbé kalẹ̀ láti lè bá a kó máa jẹ́ taobik ìfìyàjẹ ni ìfìyàjẹ ní mọ̀dẹ́rù àìpé ìwọ tó bá jalè tó bá ti mú ẹ wá di ọwọ́ ẹ̀ oye àti kí ọwọ́ yẹn gangan ni kókó láti tí o bá ti pé kó lè ṣe kí ni kó máa jẹ́ kí ni àgbájáwò láti lè bá lé àwọn èèyàn kó dẹ́rù bá ń pé ẹ́ tí wọn náà bá ṣe báyìí nítorí wọn ṣẹlẹ̀ sí eré kálẹ̀ bá dẹ́kun olè jíjà ṣẹlẹ̀ àti pé ká ṣiṣẹ́ ọlọ́wà nìjọba ṣe nírọ̀rùn fún wa pé ká jẹ ká mu nínú àwọn nǹkan tó má ká bá ṣe lẹ́yìn adáàbòbò kí ni adáàbòbò dúkìá ọmọ ẹ̀dẹ́ yẹn ni eléyìí ni ẹlẹ́ẹ̀ka karùn-ún márààrún tí ṣẹlẹ̀ àgbà mú kàkálẹ̀ yìí ń ta ní pẹ̀lú ẹ̀rọ ní pé ṣẹlẹ̀ àfẹ́ dáàbòbò wọn ẹ̀sìn wa ṣẹ̀rí àfẹ́ dáàbòbò ẹ̀mí ọmọ ẹ̀dẹ́yàn ṣẹ̀rí àfẹ́ dáàbòbò làákàyọ̀ ọmọ ẹ̀dẹ́yàn ẹ̀sìn Islam yìí fẹ́ dáàbòbò ẹbí kókùn ẹbí mọ́jà kókùn ẹbí mọ́dàrú Islam fẹ́ dáàbòbò bẹ́ẹ̀ ni dúkìá àbí owó ọmọ ẹ̀dẹ́yàn ẹ̀sìn Islam fẹ́ ṣe kí ni ó fẹ́ dáàbòbò kí gbogbo ẹ lè bá ọmọ lọ́rọ̀ ọwọ́ ọ̀sẹ̀ fún wa tẹ̀ pé àǹfààní ẹ̀ta ló padà ní sáko fún wa ní pínlẹ̀ tọ́lá lọ́wọ́ makọ́sílù sẹ̀ríà tó ìsìlámíyà in tó fẹ́ mójútó òun náà ní kí ni mọ̀sọ́líwù ìsán ìgbé ìrọ̀rùn ìgbé àlàáfíà fún ọmọ ẹ̀dẹ́ èèyàn tó láti lè bá gbé kíní ìkalẹ̀ òun ni ìfàmù ṣe ṣe kíni ó kó àwọn the five protective necessity of life àwọn márùn-ún yìí fundamentals ni wọ́n ìfàmù ṣe kíni ìsìlámù wá kó wọn kalẹ̀ ó wá fẹ́ dáàbò wọn kọ́ máa ṣe kíni kó mọ́ bá àdàrú abẹ́lẹ́ ọ̀ma ní pẹ́lẹ́ ìfẹ́ agbọ́n kó jẹ́ kí ó ṣe wá láǹfààní kó wúlò fún aláyé báyìí kó wúlò fún aláìsí àmà subhanaka allahumma wa bihamdik